ohun tí bíbélì sọ ni wípé orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sá ọnú ẹ̀ ó sì yè nínú kristi nìkan ló ti lè rí ìyè pípẹ́ wá kristi kó o dẹ̀ yè ẹ̀ a kò sí mi orúkọ tèmi ní ogunlẹ̀ ibrahima ìlélẹ́ a máa rí iye.